الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أهل الله الذين ضحوا بأنفسهم في سبيل الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أدخل دولون وباوا إكيولون ولولون كما بان نبي محمد إجيالو ليما إكوي tíra tí kò sí ìyàn ń bẹ̀ ó náà ní alukur'an ó ní ìwé tó dájú ó ní ọ̀gá gbogbo ìwé tá a máa ń kà tá a máa fi sórí rẹ̀ ìmọ̀nà èyí tó pé jù ó náà ní sunna nabi wa muhammad gbogbo ọ̀rọ̀ tá a bá kiri ní kur'an tá a wọnú sunna tá a rí innovation àwọn máa ń pè é àdàdà owó ẹnìkan lọ́ọ́ dálẹ̀ òun náà wọ́n gbé rẹ̀ sípò ọlọ́run ó wá pè lẹ́sìn fún wa gbogbo orú ẹ̀sìn bẹ́ẹ̀ anábì ní sallallahu alaihi wasallam àánú ni èèyàn sì ní wo kó àánú àbí kó lè jásẹ́ kò lè ná àwa bẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala gbogbo táàmù lẹ́sìn táàmù àfi súnmọ́ lọ ọlọ́mọsàjì ọjọ́ pé tá nábì fún wa láàdá tó wá wà ń bẹ̀ kọ́lọ́mọsẹ̀ ilé ìwọ̀ wájú àlùkìyàmù àkí gbogbo àwọn bàbá bàbá ní àdúgbò táwa yìí àtàwọn afá àwọn àgbàlagbà lọkùnrin lóbìnrin ìpè asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. al-islam diinu al-anbiya wọn ni ká gbé yẹ̀wò nírọ̀lẹ́ yìí òun náà ni ẹ̀sìn àwọn ànábì Ọlọ́run irú ẹ̀sìn wo làwọn ń ṣe àtìmọ̀pẹ́sìn Islam ìlànà bí wa Muhammad mú wa sallallahu alaihi wasallam àwọn anabi tó síwájú rẹ̀ ńkọ́ anabi Isa anabi Musa anabi Dawud anabi Ibrahim anabi Ismail anabi Ishaq anabi Yaqub anabi Ayub anabi Adam anabi Nuh ẹ̀sìn wo làwọn náà ń ṣe ẹ̀yọ́ miami ṣe rí ansa fún béèrè yìí ní ọ̀dà wọn nítorí pé kò sójú wa à ń sísìn bẹ́ẹ̀ àmọ́ nígbàgbọ́ nínú tọ́lọ́mbà sọ a sì nígbàgbọ́ nínú tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam níta anabi muhammad bá sọ a nígbàgbọ́ nínú ẹ̀ ẹ̀yọ́n ayé mi nínú ẹ̀sìn wa al-islamu dinullah ikhtarahu li jami'in nas. وجميع الأنبياء والمرسلين من أولهم إلى آخرهم وهو دين اتبعهم اتبع وهو دين من اتبعهم من الأمم السابقة أيما يا من الناس Islam òun náà lẹ̀sìn tí ọlọ́run ọba wa choose fún gbogbo ayé àti gbogbo àwọn anábì ọlọ́run àti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí al-islam ẹ̀sìn islam dinullah òun nìkan náà ni ẹ̀sìn ọlọ́ al-islam dinullah òun nìkan náà lẹ̀sìn ọlọ́ kò sí ẹ̀sìn míì máa tí ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala tó pè lẹ́sìn rẹ̀ lẹ́yìn ẹ̀sìn islam nígbà ọlọ́run ti ní islam lẹ́sìn òun ṣe àmọ̀ pé a ti parí wá sí báyìí kí lẹ́sìn gbogbo àwọn nábì ọlọ́run jẹ́mọ́ islam náà ni ó jẹ́ aláwọn sọ́nà alukur'an bàdà àwọn ọdún bíi láàmì náà ṣèyí tọ́lá rọ̀jì àwọn ọba ní iná ẹ̀sìn ìdàlọ́ lọ́dọ̀ allah al-islam islam nìkan náà ni nígbà tó lọ́n ti ní ẹ̀sìn islam nìkan lẹ̀sìn gbogbo ẹ̀sìn tí ó kù ẹ̀sìn tanijama ẹ̀sìn togut ẹ̀sìn ibilis gbogbo ohun tí máa yà yín lẹ́nu nínú ẹ̀sìn mi yàtọ̀ sí islam ẹ má jọ yà yín lẹ́nu kì í sọ ọlọ́run lọ́dọ̀ alẹ̀ ẹ̀sìn kí ni jama ẹ̀sìn shaitan ẹ̀sìn ibilis eléyìí wọ́n tó tó alimura aya nineteen ọlọ́run fi díẹ̀ múlẹ̀ ipe islam lẹ̀sìn wọn fàkẹ́fà yẹ̀dínú àmbìyá bìdín àkàr báwo làwọn anábì ọlọ́run ọba ó sì wá túṣe sinmi yàtọ̀ sí sin ọlọ́run ajẹ́pẹ́ sin gbogbo àwọn anábì ọlọ́run náà kẹ́ni jama islam ọlọ́run sọ̀nà ayé mi oníwà máa ń yẹ bùtẹ́bí gẹ́yìnrà islam dínà ọlọ́run bá ní ẹni tó bá lọ lè mú ẹ̀sìn míì ti ń ṣe látàná àti ní àtọ̀là fàlàyé yóò kọ́ balẹ̀ mí ní lan lọ́dọ̀ àwọn onínáhùn tí wọ́n bá ti fi láǹsì bí nǹkan táyé parí ọlọ́run ní táyé parí òun nígbà wọ̀wọ̀ ìpínlẹ̀ àṣírà gbogbo ẹrù tó bá wù kókó lọ́rùn níṣẹ́ rí gbogbo ẹ̀sìn tó bá wù kó sìn tó bá ti bọ́ sọ́run mìíràn lè kọ́ sí rí ọlọ́run bá ní yọ bàrẹ̀ nínú ẹni tí òfò ṣe ẹni tí ó ṣòfò bí yóò sínú Islam ẹ máa tọrọ àdúrà fún tọba wà láyé inú òfò lọ́wọ́ ẹ wà tọrọ kọlọ́mbà yọkù ti dọ́rùn ẹ má tọrọ àdúrà fún ọ tọrọ lọ́wọ́ ní gbà á ọlọ́run ní gbà á ti já sọ́run láì mùsùlùmù wá sọ́run inú òfò ni ọ aya eighty aya eighty five three ad-dalil al-wadih ala anna dinahum wahid nítorí jẹ́ àmà pé àṣẹ gbogbo àwọn ànábì ọlọ́run ẹ̀sìn kan náà ní gbogbo wọn ni wọ́n mú wáyé ọlọ́run ọba ní shara'a lakum min ad-din a ti ṣe lófin fún yín kí ni a ṣe lófin maf'ulu bihi ni ma wassa bihi Nuha níta ṣe lófin fún Nuhu náà la ṣe lófin fẹ́yìn náà shara'a lakum ma wassa bihi nuhan mina diin nta a ṣe lófin fún anabi nuhu náà la ṣe lófin fún wa muhammad sallallahu alaihi wa sallam wàlẹ́bí awhayna ilayk gbogbo àwọn gbogbo nta afẹ́ránṣẹ́ ṣeun nta afẹ́ránṣẹ́ ṣeun ti ń jẹ́ alukur'an wa ma wassayna bihi ibrahim nìkan kan náà la fi ránṣẹ́ àti nta afẹ́ránṣẹ́ sí anabi wa ibrahim náà wa musa àti ń ta fẹ́ránṣẹ́ sí Musa wà Ìsá àti ta fẹ́ránṣẹ́ sí anábì wa Ìsá tó ń pè ní Jesus àni àkèémọ́dín gbogbo wọn níta sọ fún wọn ni pé ẹgbẹ́sìn tó kí ni ọlọ́wọ́ pè lẹ́sìn ìnàdínà ìndàlọ́ra ìsìlám tafsirul Qur'an bil Qur'an a máa fi àyà àtọ̀hún á fi tútù ọlọ́wọ́n bá ní adé kí gbogbo wọn kí wọ́n di ẹ̀sìn mú àwọn òpin irú ẹ̀sìn wo àyà àtàkùkọ yẹn ti tú inna dina ẹ̀sìn indala al-islam aláwọn wá ní wọn là tàtà farakú fi ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ ibì kan náà nìkan ìdájú kọ suratu shura ayam thirteen aláwọn tó sọnù ayam mi wọn ni wà má muhammadun illa rasulun wọn qad khalat min qablihi ar wa muhammad sallallahu alaihi wa sallam ọ jẹ́ kankan òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ní ọ kọ́dà àwọn òjíṣẹ́ kan sì síwájú rẹ̀ tá a rán wọn náà ń sẹ́ bá a ṣe rán wọ̀ ìtumọ̀ ẹni pé ọba kan náà ló rán wọn nǹkan kan náà ló fi rán wọn ali moran aya one forty four ọlọ́run tó sọnù aya ó ní inna inna awhayna ilayk àti ránṣẹ́ sí wa nabi sallallahu alayhi wa sallam kama awhayna ila nuh bá a ṣe ránṣẹ́ sínú gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà la ránṣẹ́ sí wa náà mẹ́sẹ̀gì tá a sẹ́ndì sí Nuh òun náà la sẹ́ndì sí ìwọ náà kàmá kàmá yẹn ìtumọ̀ ẹnu lárúbáwá ni pé just like bí a ṣe ránṣẹ́ sí ọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà la ránṣẹ́ sí Nuh bẹ́ẹ̀. kàmá awhayna ila Nuh aránṣẹ́ bẹ́ẹ̀ sí Nuh wan nabiyyina min ba'di àti gbogbo àwọn ànábì ọlọ́run ọba lẹ́yìn ànábì nù bá a ti ránṣẹ́ sí ọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà la ránṣẹ́ sáwọn náà bẹ́ẹ̀ níta fi rán wọn iná la fi rán wọn níta fi rán wọn iná la fi rán wọn náà. aya wa ni Quran surat nisa Quran four verse one sixty three wa qala ta'ala torí àwọn afáwà sunna táwa ti fẹ́ discourse kankan nínú ẹ̀sìn wọ́n wàá sọ fún wa pé ẹ má sọ̀rọ̀ láì lẹ́rìí ẹ̀rí gangan ni wọ́n pè láfa àfa àti máa ń sọ̀rọ̀ tí ọ̀rẹ́ rí mú wánu kọ́ra àti súnà ìsọkúsọ ní ọmọ sọ kọlọmọdé awo ikú ọlọ́run tó sọ náà àyà mi ó ní kúlù àmàna bílà anábì ní ẹ̀yin ìjọ mi sallallahu alaihi wasallam ẹ máa sọ pé àwa nígbàgbọ́ sọ Allah nìkan wa ma unzila ilayna a sì ní ìgbàgbọ́ sálù Qur'an ìtàn sọ̀kalẹ̀ fún wa wa ma unzila ila Ibrahim a ní ìgbàgbọ́ ànábì ní káwọn sọ̀rọ̀ àbámọ̀ sọ bẹ́ẹ̀ wípé a ní ìgbàgbọ́ sí tán sọ̀kalẹ̀ fún ànábì wa ibrahim sọ̀hófì ibrahim wa ismail àti tí wọ́n sọ̀kalẹ̀ fún ànábì ismail wa ishaq àtànábì ishaq wa yaquba àtànábì eh, yaqub wal asbaq àtàwọn ọmọ ànábì yaqub tí wọ́n jẹ́ ànábì ọlọ́run wàmà ohun ti yà musa ẹ máa sọ pé nígbàgbọ́ sí tán sọ̀kalẹ̀ fún musa wa isa àti isa tí wọ́n pè ní jesus wa ma utiya nabiyuna min rabbihim àti gbogbo ń tà sọ̀kalẹ̀ sí fún gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ti ṣíwájú ẹ máa sọ pé nígbàgbọ́ sí gbogbo ń tà sọ̀kalẹ̀ fáwọn ànábì ọlọ́run ọba tí wọ́n sọ̀kalẹ̀ fún alátọ̀dọ̀ ọlọ́run ọba wọn. la nufarriqu bayna ahadin minhum ẹ̀yin sahaba àti mi muhammad kò sí yàtọ̀ láàrin wa àtàwọn ẹ má ṣe ìyapa láàrin àwọn nábì ọlọ́run kan ti kan bákan náà gbogbo wọn iṣẹ́ kan náà wọ́n wá jẹ́ wa nahnu lahu muslimun allahu akbar mùsùlùmí ni gbogbo wa mùsùlùmí ni gbogbo wa ọlọ́mọdé àṣìṣe rẹ̀ tí wọ́n ti ní ẹ̀sìn yìí kìí ṣẹ̀sìn islam ẹ̀lẹ́wọ̀n tí wọ́n ń ṣe lábúlé ẹ̀lẹ́wọ̀n tí wọ́n ń ṣe níbi ọdún orò ẹ̀lẹ́wọ̀n tí wọ́n ṣe nara wọn lẹ́gbàá ẹlẹ́bí wọn ti sọdún ọ̀sùn ẹlẹ́bí wọn ti sọdún tẹ̀kọ́ ìsẹ́yẹ ẹ̀yọ ẹlẹ́ wúwo ìmọ̀ tí wọ́n hara wọn níbo mi ẹgbà fàì fàì ó sì fi mọ́ra náà nítorí ẹ̀sìn rẹ̀ náà báwa ṣe ń ṣèfaradà níbi sùjúdù àti rúkọ́ òun náà gbọ́dọ̀ ṣe kí òun náà gbọ́dọ̀ ṣèfaradà ń bẹ̀ lọ́mọdé àṣìlá ayàtà kàyí kọ́ńtù verse one 37 alhikmatu min liqa'i muhadara muhadara ti an salaye kí ló dé tá a fi gbé tọ́píkì yìí wá asheikh ahmed abidahullahu ta'ala àwọn ni wọ́n tún sí tọ́píkì àwọn nìkan ni wọ́n tún sí tọ́píkì àdúgbò àwọn àwọn nìkan ni wọ́n tún sí tọ́píkì àdúgbò wọn àtìgbà fún ọbẹ̀ wọ́n wá wọ́n wá rí pé wọ́n láì tọ́píkì tó yẹ ká tírítì alákọ̀ọ́kọ́ ni pé ká lè fìdí ẹ̀ múlẹ̀ anulọ̀fẹ̀bíta anadina láìwá ẹ̀kọ̀ọ̀kan náà lẹ̀sìn lérí ilẹ̀ ọlọ́run àti lókè sámà ẹ̀sìn òpé méjì ká lè ní fọkànbalẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí pé ojú ọ̀nà láwà gbogbo àwọn tí wọ́n ṣe islam á máa bẹ̀ lọ́hùn fún wọn kọ́ lọ́n darí wọn sójú ọ̀nà ni. ẹlẹ́ẹ̀kejì anadina anbiya wahidun wọ́wọ́ islam ẹlẹ́ẹ̀kejì ní káde ìjọ dá wa lójú pé gbogbo ẹ̀sìn àwọn anábì ọlọ́run láti rí anábì ádámà èdèrè anábì wa muhammad sallam salawatullah alayhi ajma'in islam lẹ̀sìn gbogbo wọn yóò jẹ́ kẹ́mi wọn balẹ̀ ipò ojú ọ̀nà làwọn. ẹni bá ṣẹ̀ṣẹ̀ mí yàtọ̀ sí ẹ̀sìn yẹn nínú àwọn ìjọ tó ti kọjá kò ní jára wọn. ẹlẹ́ẹ̀kẹta anna dina alami wal islam ẹ̀sìn tọ́lọ́run sáyé láti ìgbà tó ti dáyé táyé ìparẹ́ islam ni ẹni bá ṣẹ̀sìn mi yàtọ̀ sí Islam ọlọ́run ti sọ ibi tí ọjà sí níbi ayé àtìmọ́ kalẹ́ kan nínú Quran three verse eighty five ọlọ́run ni òun wọ̀ fìlẹ̀ áàfẹ́ra mìíràn khasirin tọ́ba fi lè bọ́ sọ́run nílé sọ́fù lọ́run a ní lọ́mọ ń bẹ̀rù ọlọ́run ní jẹ́ aláya nú ẹ̀sìn mi o a ní níyàwó nú ẹ̀sìn mi ọlọ́run a ní ní ẹbí nú ẹ̀sìn mi kódà níbọ̀ wa ò ní ṣẹ̀sìn mi yàtọ̀ sí Islam ọlọ́run agbára ọlọ́run torí tọ́ba kan níbọ̀ rẹ̀ yọ kan ìjọba pé wọ́n nẹ́bọ̀ rẹ̀ òkèrún tó fi kú ìjọba kú onírọ̀gbọ̀rọ̀ dùn ìwọ nẹ́bọ̀ ni pé táburú bábá nẹ́bọ̀ òkèrún ló ṣe kí ni kí ni rọ́bà jẹ́ ọba nújẹ́ fún ọ̀wá ní sàdọ̀ ọlọ́ni máa ka nàlẹ́ nàbí anábì ò tó bẹ́ẹ̀ wàlẹ́dí iná àmànù àtàwọn olùgbàgbọ́ òdodo ayéyẹsítẹ́k fèrú lílì mọ́ṣíríkì kí wọ́n máa tọrọ àforíjì fún àwọn tí wọ́n kú sídùn òrìṣà wàlẹ́wò ìbáà jẹ́ àwọn tó sún mọ́ wọn pẹ́kípẹ́kí ẹ má tọrọ àforíjì fún wọn torí wọ́n ti lọ. ọ̀dà wà sí méjì nù ẹ̀ wà sí pépà àti wà sí ètò sọmi tábà ti ṣetán kọ́ wá há gbogbo ẹ̀ sọ́gbọ́ ọlọ́run jọ lálùbáríkà ọmọ náà ń ṣe dáwà nù jọ wọn ọlọ́run ẹ̀yọ́ màyà mi nínú ẹ̀sìn wa. aliyahud nítorí afẹ́ sọ̀rọ̀ yìí òun náà ni pé aliyahud àwọn jù àtàwọn christian wọ́n mustashirikun àtàwọn akéwù takẹ́sì àwọn kan bẹ lájẹ́sì wọ́n sponsor wọn kan lè kéwù wọ́n wà á kéwù wọ́n máa fi kéwù takò ẹ̀sìn wọ́n máa wù àti wọ́n máa blackmail islam èyàn máa pa àfáàdà ni wọ́n ti kéwu mùsùlùmí ni wọ́n wọ́n ti ṣe mùsùlùmí àwọn mùsùtàṣirikù nìyẹn gbogbo wọn ni wọ́n pariwo lágbàlá yìí sí pé islam mọ̀nkọ́tì ọ̀hán àríyáni àmbíyá kí mùsùlùmí wọn máa sọ pé ẹ̀sìn àwọn àwọn ànábì ọlọ́run kankan náà ni islam ọ̀tọ̀ gbogbo ẹ̀sìn àwọn ànábì ọlọ́run ọ̀tọ̀ that's why lẹ́sìn nípa àwọn mùsùlùmí yẹn inú wọn máa ń lé ẹ̀dákun inú ta náà wá tajà wọlé nítorí pé wọ́n fẹ́ bẹ̀sùn jẹ oyé àwọn yẹn yóò jẹ́ ká lè yanjú ọ̀rọ̀ yìí pé à ìsìláàmù tá nábì mú wa kò sí àtọ̀ láàrin òun àti tí ó ti kọjá lẹ́yìn náà ká lè mọ̀ ẹlẹ́karùn-ún ni fáwọn alul kitab àwọn tá a fún tírà síwájú Jew Christians kọ́ máa fún wọn mọ̀nà àwọn tá a wí lẹ́yìn sọ aláàdí ní Isa wa Musa wọn ò sí lójú ọ̀nà ànábì Isa tí wọ́n ń pàpè mọ́ra rẹ̀ wọn ò sí lójú ọ̀nà ànábì Musa ojú ọ̀nà Ìbílísì ni wọ́n wà nítorí pé wọn ò mọ ọlọ́run lọ́kàn ọlọ́run ọba tiwọn mẹ́ta nígbà míì ọlọ́run ọba wọn máa ń pẹ́ jù bẹ́ẹ̀ lọ. lẹ́yìn náà àwọn kan máa ń sọ nílẹ̀ yorùbá wọn ní Ibrahim Janet lòun padà wá rí lọ́fẹ́fẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé obìnrin ò lẹ́sìn ọkùnrin náà ò sì lẹ́sìn ẹ̀sìn tó wọn àtìyàwó rẹ̀ bá ń ṣe àtọkọ rẹ̀ ni wọ́n máa ṣe kínní wọ́n máa ṣe sẹ̀ǹpéńjọ́ la máa ń pé obìnrin kò lẹ́sìn nísìnyí wọ́n tún lọ́kùnrin náà lẹ́sìn wọ́n ní ẹ̀sìn wọn àtìyàwó ẹ̀ náà ní ẹ̀sìn wọn wọ́n máa béèrè pé wáyé tí wọ́n jẹ́ mùsùlùmí nígbà tíyàwó rẹ̀ ṣe mùsùlùmí níjọ́ ń dá máa béèrè pé wáyé tí wọ́n jẹ́ mùsùlùmá nígbà tọkọ rẹ̀ ṣe mùsùlùmí ọ̀rọ̀ ti dàrú débẹ̀ ni o àwọn máa sọ fún wa pé ẹ ọlọ́run kan náà là ń sìn ẹ bá a ṣe ń sìn ló ṣe kí ni wọ́n yàtọ̀ ọ̀tọ̀ wọ́n dájẹ́ sí ilẹ̀ o tàbá jọ wá ṣọ́ọ̀ṣì kátìjọ lọ mọ́ṣáláṣí wọ́n fẹ́ da omi gbígbóná àti omi tútù papọ̀ wọ́n fẹ́ da ọ́ìlì àti pẹtrol sínú ẹ́ńjìnì mọ́tò kí ni ó ṣe jàmá yóò nọ́ọ̀kì nìyí béèyàn bá ti mùsùlùmù lẹ́sìn ayé ọ̀nọ́ọ̀kì ọ̀run náà nọ́ọ̀kì kọlọ́mọdé ọ̀nọ́ọ̀kì fẹ́ni kọ̀ọ̀kan wọn. arísàlá aláwọ̀ jẹ́mi alàmìlíyà ìbẹ̀rẹ̀ sálà tí wọ́n àìdá wọ́n ní ọlọ́run bá rán gbogbo àwọn anábì ọlọ́run pátá ọlọ́run rán gbogbo wọn mẹ́sẹ̀gì kan náà ló fi rán wọn mẹ́sẹ̀gì ẹ̀yọ̀ kan péré ló fi rán gbogbo àwọn anábì ọlọ́run wọ́n panu pọ̀ ńbẹ̀ wọ́n máa wá wọ̀tàkítẹ́lifù ṣàrà ẹ̀ ọ̀hún ẹ̀rá àwọn ìlànà àjọsìn wọn àti àwọn òfin wọn ìyẹn máa ń yàtọ̀ ọ̀tọ̀ àmọ́ mẹ́sẹ̀gì kan tọ́lọ́run ọba tó kọ́kọ́ gbélé gbogbo wọn lọ́wọ́ òun náà ni la ilaha illallah wa risalatul wahida hiya tawhid mẹ́sẹ̀gì ẹyọ kan tá a sọ yìí òun náà ni ìmọ̀lọ́run lọ́kàn lianna tawhida akadu arkanil islam torí tá a bá ń sọ àwọn òpó islam nígbà tá a wà ń skul àdìgbà tá a wà ń lé kéwkéèké arkanil islam mélòó wọn pè jama márùn kí lè àkọ́kọ́ náà kọ́ sọ fún wa ṣahadatu an la ilaha illallah a jẹ́ pé ìjẹ́rìí pé ọlọ́run bá aláàrẹ ọ̀kan náà ni òun náà lọ́ba tọ́da gbogbo nǹkan òun lásìn ọba yìí nìkan náà lọ́ba tí ń pààyàn tí yéèyàn tí gbèyàn ga tí sọ̀yàn dolówó tí tálíkàyàn kọ́kọ́ bá yìí náà lọ́ba tí ìmọ̀ gbèyàn ga ìmọ̀ rẹ̀yàn lẹ̀ aláàyè nígbàgbọ́ nù aláàyè òun náà ń pè ní àkọ́kọ́ orígun Islam a pé àkọ́kọ́ Islam kí la ilaha illallah àkọ́kọ́ síláàbù yẹn táǹpẹ ní àkọ́kọ́ orígun yẹn òun lọ́lọ́run fẹ́ràn gbogbo àwọn anábìá Ọlọ́run pata. láì ṣe àyàfi nínú wọn wọ́n ń pe ọ̀kan náà wọn fáwa Dr. Ah, Naji wọ́n ṣe ìwé kan just one message àwa tí a bá ní access to internet kálọ̀ lè wò a download ẹ̀ just one message wọ́n ṣàlàyé gbogbo ohun tí mo fẹ́ sọ yìí síbẹ̀ pátá Dr. Naji ọlọ́run kọ́ bàbá kẹ́ bàbá wọ́n ní àwọn ka gbogbo ìgbésí ayé àwọn ànábì ọlọ́run tó ti lọ àwọn rí i pé gbogbo wọn náà tàwíìdì tàwíìdì tàwíìdì tàwíìdì tàwíìdì tàwíìdì la ilaha illallah ni wọ́n tẹnu mọ́ wọ́n fi jáde láyé bórí bẹ́ẹ̀ bí ò rí bẹ́ẹ̀ ẹja wo suratul anbiya ọlọ́run bá ní wa ma arsalna min qablika min wa ma arsalna wa ma arsalna min qablika min rasulin illa nuhin ilayhi annahu la ilaha illa ana fa'budun ọlọ́wọ́n bá ní àràn àwọn òṣìṣẹ́ kan síwájú rẹ̀ ànábì àfi ká sọ fún wọn pé kí wọ́n lè tẹnu mọ́ la ilaha illa ana kò sẹ́ni tá a sin tó sì lẹ́tọ̀ọ́ sí ń sìn lẹ́yìn ọlọ́run fa'budun kan wá bẹ̀rẹ̀ jọ̀sìn láti bẹ̀ anbiya aya twenty five ọlọ́run tó sọ náà aya mi òní walaqad ba'athna fi kulli ummatin rasula kò sí àwọn nation kan tá a dá kò síjọ kan tá nìkan wáyé àfi ká máa gbé àwọn ànábì ọlọ́run ọba kọ̀ọ̀kan dìde bọ́kàn bá ṣe ń lọ ọ̀kan máa dé bọ́kàn bá ṣe ń lọ ọ̀kan máa dé àní ibodò lọ́ha ipe ká máa sin Allah lókè wọ̀jìtẹ́ ní ibò tọ̀gbù kájìnà sí òòsà sí bẹ̀lẹ́ rí lẹ̀. aya ilé wà ní sọ́tù nahal thirty six aya thirty six ọ wà ní sọ́tù nahal. jàmbá mùsùlùmí kí lóun gbọ́ inú aya méjì mọ́ka ipò gbogbo àwọn ànábì ọlọ́run ọba ìmọ̀lọ́nlọ́kan ìmọ̀lọ́nlọ́kan òun àfihàn gbogbo wọn anabi wa muhammad sallam anabi ni ana awla nasi bi isa ibn maryam fi dunya wal akhirah isa ọmọ maryam èmi àti ẹ ọ̀rẹ́ ni wá èmi àti alájọsẹ ni wá láyé ń bí iṣẹ́ kan náà làjọ ń ṣe lọ́rùn náà á padà tó pàdé níbi kan náà lọ. laysa bayni wa baynahu nabi kò sá nàbí mi láàrin mi àti ẹ wal anbiya ẹ̀rí gbogbo àwọn anábì ọlọ́run pátá awladun allati ọmọ ìyá ń gbogbo wọn ọmọ ìyá ń gbogbo wọn nínú tawhid ummahatuhum shatta àmọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀tọ̀ nìyá tó bí ọ̀pọ̀lọpọ̀ wọn wàdínuhu wahid ẹ̀sìn wọn ẹ̀yọ̀ kan náà ẹ̀sìn wọn ẹ̀yọ̀ kan náà hadith yẹn ó clear ni pé ẹ̀sìn kan náà lẹ̀sìn gbogbo àwọn anabi ọlọ́run lẹ́mi wọ́n fi balẹ̀ pé a kò ríire jama. قال الحافظ ابن حجر رحمه الله تعالى أفاوى ابن حجر ọlọ́run kó bá ni kẹ́ gbogbo wọn ẹ̀gbọ́n tí wọ́n sọ fún wa wọ́n ní معنى الحديث ìtumọ̀ àdìsítàkà yìí أن أصل دينهم واحد ipe ìpìlẹ̀ sin àwọn anábì ọlọ́run ọ̀kan náà ni wọ́n wọ tawhid òun náà ni ìmọ̀lọ́run lọ́kàn tawhid fàyínì kìtàlà fati fọ̀rọ̀ ọ̀hún ṣàráàyè àwọn ọmọjẹ̀mú wọn àtàwọn òfin wọn àtàwọn ìlànà wọn ó lè wá yàtọ̀ tọ̀ díẹ̀ díẹ̀ o àmọ́ gbogbo wọn papọ̀ nínú orígun ẹ̀sìn alákọ̀ọ́kọ́ yìí táǹpẹ̀ ní ilá ìlàhà lèmi máa sọ fún gbogbo àwọn àfáà tí wọ́n máa ń lé eré eku àti eré ayẹja tí wọ́n máa ń wá Eh, ọ̀gá káàkì tí wọ́n máa gbé pólíbàgì ká tó lòun wá ojú màálù sixteen wọ́n ní kí ló fẹ́ fi wá ó lòun fẹ́ fi dèèyàn ta ni ń sọ̀yàn dèèyàn jẹ̀má aláàní èyí tó ń ṣe òun kò sáà nàbí ọlọ́run kan tó dánrú ẹ̀ wò ó nígbà tí wọ́n bá wàràn lọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run máa wàràn lọ́wọ́ lọ ìtẹ́ ń pè ń táwọ́ yídì nù ìyá kan náà àbúrò wọn nìkan láàmà sùn wọ́n ìyá kan náà sàyò nǹkan tá a bá ní bùkátà ọ̀dọ̀ rẹ̀ láti máa wá kì í ṣe pé àwọn aṣèlú àwọn bá ní bùkátà á máa gbin lọ àbí yẹyẹlé àbí ká má lọ lè ra Eh, ọ̀gá àbí mẹ̀sọ́rọ́ eh, yóò wá mú àgbò yóò máa mú bọ̀ wálé kí ni a ah, iṣẹ́ nù afẹ́ fi ṣiṣẹ́ má darí kankan mo ní yìí tó ń ṣe sọ̀kan náà àwọn anábì ọlọ́run ọba ti ń ṣe bọ̀ sọ̀kan nínú àwọn anábì ọlọ́run ọba aláàtọ́rẹ̀ tí wọ́n lọ lè gbé ìpèsè ríta mẹ́ta ó sì anábì àyùbá nígbà tọ́rẹ̀ kí ló ṣe jàmá ó ṣe dùá ọlọ́run ṣe fún níwòsàn anábì Ibrahim oyè kò bímọ ó sì ṣàdúrà ọlọ́run padà fún lọ́mọ tàwíìdì ti bàjẹ́ jama nílẹ̀ yorùbá kọlọmọsẹ̀ ṣàánú wa wà tàwíìdù ẹ wá ní tàwíìdì tá n pariwo yìí tá lóun ní àkọ́kọ́ ẹ̀sìn àwọn nábì ọlọ́run ó awwalu ma yadkhulu bihi al-mar'u fil islam bí yẹn bá wọnú islam yóò wù jáde kẹ́ni kan fẹ́ wọnú islam sí a ní kò ní ó lè wẹ̀ ó sì lè má wẹ̀ méjì náà ni anabi àwọn kan gba islam anabi ni wọ́n wẹ̀ àwọn kan gba islam tí wọ́n wẹ̀ àmọ́ kẹ́límà yẹn gbọ́dọ̀ wí an la ilaha illallah wa ashadu anna muhammadan abdullah wa rasul yóò wí kẹlẹ́mà yìí la fi wọnú islam wọ́n ní tẹ̀yìn ọba jáde láyé gan bọ́lá òun bá fẹ́ kẹ̀yàn parí tó fẹ́ kẹ̀yàn ju gbogbo retí ń bẹ láyé yìí lọ òun náà ní kí ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ lára yẹn kéèyàn sì ní la ilaha illallah ọlọ́mọsá fi kẹ́ni kọ̀ọ̀kan wa anabi ni man kan akhiru kalamihi ẹni bá wí la ilaha illallah gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ nílé ayé tó ọmọ aljanna. ọlọmọsá fi kẹ́ni kọ̀ọ̀kan wọn náà ọkọjà pé máa practice yẹ o ọ ma wí ní gbogbo gbà ní ó fi rọrùn fún láti wí ẹlẹ́ẹ̀kejì ọ wà nígbàgbọ́ nínú ẹ̀ láìláìlá pọ̀ gan nínú ọ̀lẹ́jọ́ jimá láìlá láìlá láìlá láìlá láìlá lẹ́yìn náà ńkọ́ lẹ́yìn náà ńkọ́ bàbá ṣe o lẹ́yìn tó ń wí ńkọ́ ọ̀ ń bẹ nínú ẹgbẹ́ múlẹ̀ gbogbo ará àdúgbò náà ló sì mọ̀. sọ́rí àwọn tẹ́jọ́ wà ń bẹ̀ bàbá sẹ́wò gbogbo àwọn tẹ́jọ́ wà ń bẹ̀ àwọn náà ń sọ fáwọn èèyàn pé ara wọn ni ọ́ ìyàwó matubula sara ọlọ́run ní díẹ̀ ló tú láyé òun òun padà tú ọ̀pọ̀lọpọ̀ tó bá di jọ́lẹ̀ kìá láàyè aláwọ̀ yìí ti ń ṣiṣẹ́ nú ẹ̀mí pé kò sẹ́lómìn tá agbára lé tá àfọkàn tẹ tá à ń retí rẹ lọ́dọ̀ rẹ lẹ́yìn àlá kò ní sí kankan nílẹ̀ rẹ àti tààrẹ ètò gbogbo àwọn anábìyàn ọlọ́run bá mú wa ni ànábì kan yapa rẹ̀ láfi ní just one message message tí gbogbo wọn panu pọ̀ lérí ẹ̀ ni wọ́n ní àdúrà muhammad sallam tó bá fẹ́ràn ẹnìkan lòlú kan fi kọ́ lọ lè ṣe dáwà àkọ́kọ́ ní ọkọ̀ sọ fún ni pé ó lè tẹ́ láìláìlá ò mọ́ wọn létí o lè tẹ́ láìláìlá ò mọ́ wọn níbo létí nígbà tí anabi ran mu'asu bin jabal lọ yaman ó ní innaka tati qauman min alil kitab ọlọ́lẹ̀ bá àwọn nǹkan tá a fún tíra ń sìn àwọn jù àti christians faliyakum awwala ma tad'uhum ilayhi shahadatu an la ilaha illa Allah àkọ́kọ́ tó kọ tẹnu fún wọn tàwídì ní o la ilaha kí wọ́n má lọ lọ́wọ́ bá mi tí wọ́n gbára dé tí wọ́n ń sèmọ́ allah faliyakum awwala ma tad'uhum ilayhi shahadatu an la ilaha wàyí ni àtọ́ àwùlákà bìdáàlík wàyí ni àtọ́ àwùlákà tí wọ́n bá wá tẹ̀lé ọ tí wọ́n ti mọ̀ yìí ni tó ti yé wọn tán fa àlímùhùn lẹ́yìn náà ni kò sì wá kọ́ wọn annalá ìfọ̀rọ̀dà àlẹ́yìn hamsa sọ̀làwátì kúlẹ̀ yóò mi wọlé ìlà ìkẹ́ ọlọ́run bá wá ní lẹ́yìn náà kà máa kẹrùn lọ́sàn kan sì máa kító òru magrebi àti ṣáì àtàṣùbà kà máa kító ọ̀sán lórí àti àṣẹ kí ni anabi ní kí mu aṣọ kọ́kọ́ tẹ̀ mọ́ wọn létí kí ni jama la ilaha illallah torí gbogbo àwọn anábì ọlọ́wọ́n bá pátá wọn ò fi ṣeré ìtì wọn kọ́ fi bẹ̀rẹ̀ iṣẹ́ náà nù iná ìlànà ẹbí náà fi bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ẹgbẹ́ tá anábì dé maka tá anábì bẹ̀rẹ̀ iṣẹ́ kí ni ẹgbẹ́ tí wọ́n ní máa ń wí káàkiri gbogbo ojúlé kúlù la ilaha illallah tó fi lè hó ẹ wí la ilaha illallah kẹ́ẹ̀dẹ̀ gbàgbọ́ nú ẹ jèrè a ní yára wa o gbogbo ẹni tí ò ní nǹkan mi lẹ́yìn ọlọ́run kọ́ mọ́ yára o àwọn tí wọ́n ń sin nǹkan mi tí wọ́n gbẹ́ mọ́gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba wọ́n wo àwọn dáwí yìí wọ́n ń dààmú o ẹ̀mí wò ní balẹ̀ lọ́sàn kò ní balẹ̀ lóru kò ní balẹ̀ lájò kò ní balẹ̀ nulẹ̀. bàbá kan tó máa dẹ́rù bá pé arínà sí ọ bọ́ọ̀ bá sì wá ìwọ lọ́mọ bọ́ọ̀ bá wá tó nǹkan bá rí lẹ́yìn ẹ̀ àmọ́ tẹ̀mí rí mọ́sán. ọ ntẹ ẹrí ni ẹrí ìṣẹ̀lẹ̀ yín àtàwọn ẹbí yín salamu alaykum wa rahmatullahi wa barakatuh láyé rẹ tó pè ọmọ ọmọ àtúmọ̀ káàkiri ẹnìkan pàdé lójú ọ̀nà wa ní wàwá ìyá ọmọ mo rí nǹkan sí nǹkan kan ṣẹlẹ̀ dákẹ́ ẹnu ẹ. kula yusibana illa ma kataballahu lana nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí wa àfi tọ́lọ̀ bá ó wà maulana ó lọ́wọ́ wa ó lọ́ba wa ọwọ́ rẹ ní gbogbo dúkìá wa sí kí ni dúkìá wa àti gbogbo kádàrà wa ọwọ́ ẹ̀ lọ́wọ́ ọwọ́ fẹ̀mí ìbalẹ̀ ọmọ abọ́lọ́wọ́ bá rẹ̀ sí fàájì lójoojúmọ́ ẹ̀yọ́ màá yá mi èyí tà ń sọ nílẹ̀ Yorùbá kè tu o ẹ mọ̀ gbọ́dọ̀ máa ní wàbíyà àwọn gbé wàbíyà dé wọ́n ti gbé wàbíyà dé o ẹ̀sìn tuntun ẹ̀sìn tuntun kọ́ o ẹ̀sìn tí ń bẹ tipẹ́tipẹ́ náà là ń yanjú yìí nítorí pé ó ti fẹ́ dọ̀tí ó fẹ́ dọ̀tí kọ́ ó ti ṣe kíni ó ti dọ̀tí wọ́n ti yé ẹrẹ máa wọ́n ti ṣẹ̀sìn nìkan mí àwọn èèyàn mọ̀ pé ẹ̀sìn ká máa sin ọlọ́run nìkan ní easter ibad àmọ́ ká wá jòkó sábẹ́ nìkan kọ́ wá sọ̀rọ̀ ẹ̀dẹ̀rú lọ́dọ̀ ẹ̀ ọlọ́run ọba nìkan lọ́mọ jẹ́rú fún. ọlọ́run nífa ìntàbù tí wọ́n bá túbá tí wọ́n repent wà kọ́ sọ́lá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí kírun túbá níbi kíni ìdí pé wọ́n sin kankan ọlọ́run ọba nìkan bá ti túbá tí wọ́n wọ́n kírun ìtumọ̀ ní pé sábà tó bá kúrò nínú ẹbọ ìdídùn la ilaha illallah ìdákejì la ilaha illallah tí wọ́n wá ń kírun wọ́n á sọ zaka tí wọ́n yọ zaka fọkànlò sẹ́bílà tọ́ ẹ̀fẹ̀ wọn lẹ̀ ju wọn máa lọ àwọn kèfèrí tí wọ́n kó lógun ọlọ́run bá ní sábà ti gbà sílámù ẹ̀jọ́ wọn bá ti wọn lọ. alukófóró bí wáhídì mi nàdó sílùkú fún bìrì jẹmí tẹyìn bá ní òun nígbàgbọ́ sí mẹsíjì anabi adam astafurla anabi wa nuh àbọ̀ wọn ò ní ìgbàgbọ́ sí mẹ́sẹ̀gì anabi wa Ibrahim àbí anabi wa Daud ẹni bá lóun ní ìgbàgbọ́ sí mẹ́sẹ̀gì kan nínú àwọn mẹ́sẹ̀gì àwọn anabi Ọlọ́run wọ́n ní ó ti ṣe àìgbàgbọ́ sí gbogbo mẹ́sẹ̀gì àwọn anabi tó kù babalọ́gbà anabi Musa gbọ́nsẹ̀ ìpè Ọlọ́run sọ tẹ́ra kalẹ̀ fún ọgbà anabi náà gbọ́ babalọ́gbà anabi Isa gbọ́ ọgbà anabi náà gbọ́ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní la nufarriqu bayna ahadin min rusuli a nígbàgbọ́ sọ́lọ́ àwọn tànàbí a ní síyàtọ̀ láàrin àwọn ànábì ọlọ́wọ́n bá yẹn nítorí pé nǹkan kan náà gbogbo wọn ṣe kí ni ni wọ́n gbé wa. láyé àní àtúmìnà bil injil muharraf al-an eléyìí ọ̀wá sọ pé kọ́ wa gbé báyìbù tí wọ́n gbé lọ́wọ́ ń sọ kọ́ wa gbé sílé káwa ní ọmọ ìyá èwo lèyí tó gbé lọ́wọ́ yẹn a ní nǹkan tíra ànábì wa Ìsá nígbà tí wọ́n sọ pé mẹ́sẹ̀gì kan náà ní gbogbo wọn mú wá á ní ah, síra ànábì sátọ fẹ́ kà kò eléyìí àgbélẹ̀rọ ni lọ́wọ́ à ń bì wọ́n ti kọ́ ọwọ́ bọ̀ wọ́n dàkà kúkà lóòótọ́ ọ̀hún nígbà pé wọ́n sọ tíra yẹn kalẹ̀ àmọ́ tíra yẹn kọ́pì rẹ̀ ò sí mọ́ àgbélẹ̀rọ ni yóò ṣe kíni lọ́wọ́ à ń wọ́n ti kọ́ ọwọ́ bọ̀ ọlọ́run ni wọ́n kọ́ ọwọ́ bọ̀ kì í ṣe mí o ní wọ́n mọ̀tún sí ń ka ìjọ kan ń ka ànábì kọjá ọ̀sán tó bí anabi ni ewu lọ ń kàn wọn lọ́wọ́ ń fi ìjìlù nájú anabi tó padà lọ́wọ́ tó ní kí lọ́ọ́ ń kàn wọn mọ́rọ̀ nígbàdùn púpọ̀ ìjìlù yìí náà ni anabi ni jùlẹ̀ lọ́lẹ̀ jùlẹ̀ kò sí tó wà nínú tíra ni tí o sì sin náà Qur'an kò sí tó ń fẹ́ nínú tíra yẹn tí o ti wà náà Qur'an nídìí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń bẹ láyé ìsìnkáwá pé àwọn àjọ anabi mú isa ni wọ́n ìjọ ẹ̀yin tẹ̀lé ìjọ anabi muhammad àbí anabi muhammad ti ti yín ihin àwọn náà ń tẹ̀lé anabi wa isa àwọn afa ni ọ̀rọ̀ ti dàrú wọ́rọ̀ ọba wa dàrú èèyàn a máa wá fi wéra wọn kọjọra wọn rárá ẹ̀yọ́ máa yá mi sẹ́ẹ̀rí islam méjì islam alam, am wal islam khas general islam àti special islam general islam lè sin gbogbo àwọn anabi ọlọ́run pátá tí wọ́n mú wa special islam ni èyí tí anabi wa muhammad mú wa àmọ́ gbogbo ẹ̀ náà islam náà ni gbogbo ẹ̀ ń ṣe kíni gbogbo ẹ̀ ń jẹ́ ṣé wàá rí èyí tí anabi mú wa yẹn ẹ òun la fi parí gbogbo ẹ̀sìn kò sí mi mà èyí tẹ́ bá rí nínú tíra alukur'an tẹ́ bá rí nínú tíra tọ̀hún ẹ nílò èyí tó wà lè máa lò èyí tí ẹ bá rí nínú alukur'an ipe ẹ lò tẹ́ bá rí nínú tíra tọ̀hún oyé ẹ nílò alukur'ani lẹ́ẹ̀ma sí kíni lẹ́ẹ̀ma lò alukur'ani nasikhun oye ọ alikutubu samawiya mansukhatun bilikur'ani al-karim gbogbo tí a ti o ti ṣáájú gbogbo ẹ ni wọ́n ti parẹ́ pẹ̀lú dídé alukur'ani islam anabi ni gbogbo islam ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ilé tí wọ́n kọ́ ọ wá ṣẹ́kù ihò blọ́ọ̀kù kan ìtumọ̀ náà ni pé ihò blọ́ọ̀kù yẹ ọ̀kan tó kù yẹn òun ni mi Muhammad anabi ni fa ana labinatu wa ana khatamul anbiya èmi ni búlọ́ọ̀kù ẹ̀yọ̀ kan tó kù yìí nígbà wọ́n sì ti rán mi ṣẹ́ wọ́n ti kọ̀m̀pìlìtì ilé tàǹpẹ̀ ní Islam èmi ni wọ́n fi gbẹ̀yìn gbogbo àwọn anabi ọlọ́run ẹni bá ní Gulam Ahmad anabi ọlọ́run àwọn fani ó ti pa ayà Kùránì rọ́. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله òjíṣẹ́ ọlọ́run bá lànàbì wa khataman nabiyyin òun la fi parí gbogbo àwọn ànábì ọlọ́run àdìsí yàn táyà yìí ọ̀bọ̀ra wọn àbẹ́ ọ̀bọ̀ra wọn ẹni bá ń bẹ nù ju amadíyà kó lè kú mbẹ. àwọn àjẹ́ ọkàn ìpìlẹ̀ wọn ni pé amadi gulam nabiyyun min anbiya illah ọ̀kan náà àwọn anábì ọlọ́run ẹ̀rí tá a bá ń dakọ̀ umaru anirọ̀dí aláwọ̀ anu tá a bá ń dakọ̀ abubakar amọ̀nirọ̀dí aláwọ̀ anu tá a bá ń dakọ̀ usman anirọ̀dí aláwọ̀ anu tá a bá ń dakọ̀ mirza gulam ahmad kí ni wọ́n wí aleyhi salam tá a bá dakọ̀ anábì yẹn sáké láwùí aleyhi salam èyí ò sì kílẹ̀ àṣọ sọ gbọ́ lẹ́nu wọn. wọ́n ní gbàgbọ́ yìí kọ́lọ́ gbogbo àwọn ànábì ọlọ́run pátá wọ́n panu pọ̀ ní eré tawhid mẹ́sẹ̀gì yẹn kó gbogbo wọn jọ ẹ̀rọ àwọn òfin wọn àwọn yẹn máa ń yàtọ̀ díẹ̀ díẹ̀ ṣe rí nínú àwọn wọn jẹ̀mọ́ ìmí ń bẹ haram nínú ẹ̀sìn wọn nígbà tí ẹ̀sìn Islam dé ẹ̀sìn Islam sọ di halal wọ́kọ̀dé yakunu khafifan àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀sìn àwọn ẹ̀ṣẹ̀ míì fún yẹnu ẹ̀ṣẹ̀ wọn tẹ́lẹ̀ tá a fojú di nígbà ìsìlámù dé ìsìlámù fún ó gbé e tóbi pé ẹ̀ṣẹ̀ ńlá ni. àwọn ẹ̀ṣẹ̀ míì mẹ́tọ́ jẹ́ pé díẹ̀ ní tẹ́lẹ̀ nígbà ìsìlámù dé ó dínkù nígbà ẹ̀ṣẹ̀ yẹn ó tóbi jù bẹ́ẹ̀ lọ. ọ̀dà níjọ́n anabi suleiman àwọn fẹ́ yàwó one thousand yàwó mélòó one thousand ẹ̀ máa wá bò pé bóòlù yẹn ó ṣe wọláyé ọba tó dá wọn ó ti sọ bí wọn ṣe ṣe ara wọn agbára yìí pọ̀ bẹ bùkátà ò ní sún wọn oorun ò sì ní sún wọn. anabi wa Dauda aleyhi salatu wa salam àwọn náà ní ìyàwó ọgọ́rùn àbí gbogbo àwọn tàwọn àwọn náà sọ pé ó níyàwó ninety nine ọwọ́ agbáyàwó ọmọ ọ̀dọ́ rẹ̀ kan báyìí ọmọ àwọn tẹ́lá tẹ̀síìrì náà dáadáa tó ti tán lérí ilẹ̀ ẹnìkan ọmọ gbàgbọ́ mọ́ o ànábì ọlọ́wọ́n bọ̀ ìgbéyàwó gbàyàwó àfáà gan ọgbọ́dọ̀ gbàyàwó yàwó àmbẹ̀ tàṣà ànábì ọlọ́ tafsiri tún bẹ ní dámísẹ wútó bàjí ma ìyàwó ara ya àwọn fáni israẹli yá àwọn ọmọ israẹli ni wọn wọn sínú ẹsìn láti fi bá anábì Ọlọ́run ọba ló kọjẹ torí iṣẹ́ tí wọn ní pé ká máa pa àwọn anábì Ọlọ́run àbí ká máa bá wọn ló nínú òfin Musa ẹ̀yọ́ mayami nínú òfin anabiwa Muhammad sasala mélòó ni wọ́n pè matina wasulasa waruba mẹ́rin ìwúlẹ̀ wàá tẹ̀lé kọ́má ní ìwọ́ fìdí ẹjọ́ anabi Sulaimana ní ọwọ́ nánu torí mẹ́rin lọ́wọ́ nu Quran ti Quran ti pa ti tọ̀hún rẹ àbí mo ní àwọn bàbá wọn fi tí wọ́n ju anabi Dáúdà ní gbogbo àwọn obìnrin ẹ̀rí tí wọ́n lọ jọ́ ń bọ̀ anabi Ọlọ́run kan ni wọ́n jọ a sọ fún ọ pé wọ́n ti pa òfin yẹn rẹ pẹ̀lú mọ́tínáwá tó láta pọ̀rọ̀bà anabi wa musa aleyhi salatu wa salam wọ́n ní lásìkò tí wọ́n wà ẹni bá pààyàn lásìkò wọn wọ́n pọ̀ nítorí wọn padà nígbà tá anabi wa muhammad sallam táwọn dé wọ́n ní ẹni bá pààyàn oye ẹ pa padà ẹ tún wá gbowó lọ́wọ́ àwọn fámìlì ó lé àbí ó lé ó lé wọ́n pààyàn lẹ́yìn náà inú ẹ̀kùn anábì musa ó ní pé abilékọ abilékọ ní tó ti níyàwó ní tọ́lọ́kọ ní tọ́ba ságbèrè tọ́ba yà yàwó lásìkò wọn ó jù lóko nínú sariya anabi musa nígbà tá anabi muhammad sassalande oye ja arojim lil muhsan oye wa waljaldu li ghayri lil muhsan wọn ní gbogbo ẹni tí ọba jẹ abilékọ tó náà bá ṣe sìnà tó sọ fóun ṣe àbí wọn kà á mọ bẹ èèyàn mẹ́rin rí lẹ́ẹ̀kan náà wọ́n ní nínú òfin ẹ̀sìn islam ni pé alẹ́ lóko apá yorùbá gan ọgbà pé kápá nítorí mágùn tí yorùbá máa ń ná lẹ́nu bẹ́ẹ̀ bá lù wọ́n máa ń kú ni àbí jama òfin yorùbá gan ọba ṣẹ̀ríà tọ́lọ́wọ́n ọba mu ṣẹ̀ríà ọkàn á pé ká nà ní ogun nítorí pé ìfàdíjànú pààyàn nìyẹn ẹ̀hẹ̀ àmọ́ ọ̀pọ̀ nínú kọ́sákù àbí kọ́sákù láyé nítorí ẹni tí ó ṣe mágùn yóò ṣẹbọ wọ́n fẹ́ bẹ́ẹ̀ sùn sẹ́ni èso ọba àdìsẹ́ yóò padà wá bá níta fẹ́ ló ń bẹ̀ ni pé Islam lọ́wọ́ àfikún pé ẹni tí ò tí ì lọ́kọ tí ò tí ì níyàwó tí wọ́n sá padà bọ́ sínú mistake ẹ̀nà lẹ́gba ọgọ́rùn Islam fi tiẹ̀ lé sí ti anabiwa Musa alayhi salatu wassalam lọ́lọ́run fi sọ pé wa musaddiqan lima bayna yadayhi alukur'an tó wà lọ́wọ́ rẹ̀ muhammad sallam yóò máa pe àwọn tíra tọ̀hún náà lódodo ni mina tawrat nínú àtàwọ́rá wàlẹ̀ ọ̀hìnlẹ́lẹ́kùn bá bọ̀ lẹ́sìn horima alaykum lẹ́yìn náà èmi ọlọ́run bá mo wá ṣe àwọn kankan tí wọ́n ṣe léèwọ̀ ńgbà yẹn èmi ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún yín kẹ́ ẹ máa ṣe kíni kẹ́ ẹ máa ṣe é nísì ẹ rí i pé òfin islam yóò ṣe nǹkan míì ní ẹ̀tọ́ léyìí tó jẹ́ ìwọ̀ tẹ́lẹ̀ eléyìí wà nù alimoran aya fifteen alihadanu fún alukur'an ẹ̀yọ́ màá yá mi èyí tó yẹ ká lè di mú níjòkó yìí òní ká gbà pé alukur'an òní ìwé ẹ̀sìn wa aláàlì tó bá wà ń bẹ̀ ìbá jẹ́ haram tẹ́lẹ̀ aláàlì náà ni haram tó bá wà ń bẹ̀ ìbá jẹ́ halali tẹ́lẹ̀ haram náà ni yọ́ máa jẹ́ kọ́lọ́mọ́sá ìsàlẹ̀kùn mímà wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wakọ̀dì tẹ̀kítẹ́lifù túrùkù ìbáàdà gbogbo àwọn anábìọ́lá gbogbo wọn ni wọ́n gbogbo wọn ni wọ́n kírun àmọ́ ìlànà irun wọn ó yàtọ̀ sí ìlànà irun títí wa anabi dawud alayhi salatu wa salam òun ọgbà àwẹ̀ àbí anabi ní khayru siyami siyamu dawud àwẹ̀ tó dáa anabi dawud ṣe é mọ̀ pé ìtọ́sẹ̀lẹ̀ ń bẹ̀yẹn ni pé anabi tún rẹkọmẹ́ndì àwẹ̀ anabi dawud nígbà tí anabi rẹkọmẹ́ndì àwẹ̀ anabi dawud yẹn definitely àlèṣe ni àlègbà òfin tó bá wà lọ́hùn tá a nẹ́bí bá tún lè pìtì ẹ̀ nísìn a máa lò torí pé Quran ni à ń wò kì í ṣe tòun yẹn mọ́ anabi náà wàá gbára anabi dáwọ́dà yóò yasumu yawma yuftiru yawma yóò jẹun ní ìjọ kan yóò sì nínú ìjọ kan yóò jẹun ìjọ kan yóò sì nínú ìjọ kan àbí yóò jẹun níjọ kan yóò gbàwẹ̀ ní ìjọ kejì yóò tún gbàwẹ̀ níjọ kẹta yóò sinu ní ìjọ kẹrin bóun sì gba àwẹ̀ tẹ jáde láyé anábìlẹ̀ ní tó máa ń fún alamisa àti mande ò tóun àti thirteen fourteen kọ́ máa gba àwẹ̀ anábìlẹ̀ àwùdà anábìlẹ̀ muhammad kan ò gbà á sọ̀hábà kan ti ń gbà nígbà tó dìgbà yẹn ayé ah olóhùn ọba gbọ́dọ̀ sọ anábìlẹ̀ nu wọn ò bá jẹ́ ọmọ ní àwọn àwẹ̀ súnà yẹn nítorí pé àwọn ẹgbẹ́ rẹ̀ sì ń rìn òun ti ń tẹ̀pa àmọ́ bàbá tó gbàwẹ̀ ọgbàwẹ̀ ọgbàwẹ̀ náà ni tọ́ kì í ṣe wọ̀ torí pé wọ́n ti àpúrúfẹ̀ nínú sunna wàkọ̀tí tẹ̀sílẹ̀ fún turuku ìbàdà ẹ̀ rí àwọn ìlànà ìjọsìn tí wọ́n wá yàtọ̀ aláwọ̀kọ́ ni pé irú àwẹ̀ náà bùdáwọ́dà yẹn a lè fi wé àwẹ̀ Ramadan ọlọ́niyà ayọ̀lẹ́dí ní ẹlùgbàgbé òdodo kutiba alaykumu siyam mo ṣe àwẹ̀ Ramadan lọ́rọ̀ yẹn fún yín kàmá kutiba alẹ́lẹ́dí ní min qablikum gẹ́gẹ́ bá a ti sàwẹ̀ lọ́rọ̀ yẹn fún àwọn tó ti síwájú yín ajẹ́ pé gbogbo wọn náà wọ́n ti kí ni ni wọ́n gbà rẹ̀ na alakum tatakun kẹlẹ́ fáyọ̀ ọlọ́run amaru ramadan ò sí lásìkò tiwọn àwa lọ́lọ́run fi yẹn sànú àwa àlùmọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́mọ yẹn wá kó mbẹ ọ̀pọ̀ wọn ló kírun wọn yẹn náà fi là àmọ́ kò sí irú òrùn wákàtí márùn-ún èyí táwa kí yẹn tá anabi lọ́ọ́ ti gbà wọn sánmọ́ ọlọ́run sọ̀rọ̀ nípa anabi ismail ọlọ́ni wa kana ya'muru ahlahu bis-salah. anabi wa ismail yìí máa ń pa àwọn ẹbí ẹ̀ láṣẹ pé ẹ lè kírun ẹ lè kírun ẹ lè kírun wá zaka ẹ ṣe sàárà ẹ máa ṣe sàárà ẹ máa ṣe sàárà nítorí nǹkan méjì tí máa mú yàn gbádùn ayé àtọ̀run náà nù irun àti sàárà. wa kana 'inda rabbihi mardiyya ẹni tọ́lọ̀ yọ́nú sí ni ismail o nítorí pé ń kírun ń sì ṣe kíni ń sì ṣe sàárà ń yọ zakat Suratul Maryam àyà fifty five mọ̀rìdíyà ẹni tọ́lọ̀ ń yọnu sí ọkùnrin mọ̀rìdíyà tó bá jóbìnrin máa jẹ́ mọ̀rìdíyà tù ọlọ́mọsá yọnu sí wa. anabi muhammad sallam àwọn mú hajj wa àṣẹ hajj àwọn tó wọn náà ń ṣe hajj wọn ń ṣe tawaf ọlọ́run sọ̀rọ̀ nípa anabi ibrahim ni wa azinfinna ti bil hajj wọ́n yá kéde fáwọn èèyàn pé ká má bọ̀ wá sí hajj yá tún kàrí jáàlá àwọn yóò má dá girigiri tí wọ́n máa fẹsẹ̀ rìn bọ̀ wà á dáa kú ní dá omirin wọ́n máa gun nǹkan gùn náà wá yàtì ìnàmí ń kú lè fàjìn àmì ẹ̀kọ́ wọ́n máa wá láti ibi tó há nínú àgbáńlá ayé ìlú tí ò ní máa kú àwọn èèyàn máa wá láti ibi ọ̀wá sí maka hajj ayah twenty seven ìtumọ̀ nípa anabi ibrahim náà ṣe tawaf ó hajj àmọ́ ayé tiwa kódà bíi titiwọn ẹ̀yọ́ màá yá mi ṣẹ́rí gbogbo tíra tí wọ́n ti sọ̀kalẹ̀ síwájú wa àgbà kọ́ wa alukóyà tó wà lọ́wọ́ wa òun á lọ ga gbogbo wọn ọlọ́ni wa anzalna ilayka bil haqqi musaddiqan lima bayna yadayhi minal kitabi ọlọ́run ọba àlá ó ní aṣọ tíra kalẹ̀ fún òdodo lásọ kalẹ̀ yẹn yọ́ọ́ máa pe àwọn tíra míì yọ́ọ́ máa pè é lóòótọ́ léyìí tó bá jẹ́ òótọ́ ńbẹ̀ wa muhaiminan alayhi òun ni yọ́ọ́ jẹ́ last eh, constitution muhaimina gbogbo òfin tí àwọn tòun kó sínú tọ́da ó ti wà ń bí nínú alukur'an gbogbo òfin tọ́da tá a fi sínú àwọn tíra yẹn a ti kó sínú alukur'an muhaimina alayhi chapter forty uh, chapter five verse, uh, verse forty eight suratul ida ayah forty eight al'anbiya kulluhum muslimun wọ́n ní gbogbo táwọn sọ látàárọ̀ yìí kí là ń fi ìdí ẹ̀ múlẹ̀ kí fi ìdí rẹ̀ múlẹ̀ òun náà ni pé gbogbo wọn àwọn ànábì ọlọ́run they are muslims mùsùlùmí ni wọ́n wọ́n àti bá wọn mùsùlùmí gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé wọn mùsùlùmí ni wọ́n wọ́n yẹ de kulu na lè jẹ́nà tàbí ìsìláàmì yìí gbogbo wọn ni wọ́n wà jẹ́nà pẹ̀lú wa àwọn ọjọ́ anábì nù àjẹwà jẹ́nà ni fún oṣù ẹ̀tọ́ nǹkan nítorí pé wọ́n ní gbogbo wọn náírà náìtì náírà ọdún mélòó ni náírà náìtì ọdún mélòó anábì nù ló jẹ́ nine fifty náà nine fifty ló fi jíṣẹ́ ọlọ́run pé ẹ má ṣẹbọ ẹ má ṣẹbọ ẹ má ṣẹbọ ẹ má sì ń gbẹrẹ ẹ má sàṣì jẹ ẹ má ẹ má wẹṣẹ ẹ má wẹgbẹ ayé ẹ má sì nǹkan ẹ má sùn òòṣà àti òòṣà àdílé àti àjọbọ àti àdàbọ ẹ má sì nǹkan kan aláàlá ọ wá sọ fún nine kini nine fifty years wọ́n ní gbogbo àwọn tó padà gbà fún lẹ́yìn ìgbà tó parí iṣẹ́ tọ́lọ́run fẹ́ parí rẹ nítorí tàwídì nítorí tàwídì lọ́lọ́run fẹ́ parí ẹ wọn ò ṣe tàwídì lọ́lọ́run fẹ́ parí rẹ wọ́n ní gbogbo àwọn tó gbà fún ọ̀tọ̀ eighty lọ́wọ́ àwọn sọ̀rọ̀ ẹ má ṣègbéyàwó ẹ má ẹ má jogun ẹ má lọ́wọ́ ní àwọn èèyàn tẹ́lẹ̀ aláwọ̀ àní nine fifty tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀gá sànú nìkan ni ọkọ̀ ojú omi àtẹ́bí nùhùn ni àwọn tọ́lọ́ ń sànú lọ́n kó síbẹ̀ ìwọ ni kò lè ronú kò dùkúlẹ̀ kọ́ wá fi tó ń ṣe ní kó fi jọ ọ̀kan náà àwọn ànábì ọlọ́run bó bá ti rí ànábì ọlọ́run ti ṣe tí ń gbé kùrùbánù sí ìta mẹ́ta tí ń gbé pèsè sí ìta mẹ́ta tí ń padà wálé tó bọ́ọ̀bá tí àná níbi ọlọ́run ti ń ṣe tọ́ kò lè ṣíwọ́ kó ń bẹ̀ torí pé ẹ̀ní wà ń bì kánà lọ́rùn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí àwọn tó ti lọ mùsùlùmí ni wọ́n wò ṣẹ̀rí ọmọdé adraka islam alkhas làbúdà an yaqbala islam muhammad àwọn tó bá jẹ́ ẹlẹ́sìn tí wọ́n ń tẹ̀lé ànábì Ìsá ó ti yé wa muhammad tó dé tí wọ́n wá kú kí la pè wọ́n jàmá mùsùlùmí àwọn tó jẹ́ pé anabiwa muhammad sallam ó dé bá wọn wọn ò tí ì kú kí làwọn èèyàn kí ni wọ́n gbọ́dọ̀ ṣe wọ́n gbọ́dọ̀ tẹ̀lé anabi ni nínú àwọn tó wọn ò tí ì kú tí anabi bá òun ni Waraqatu bun Nufal Waraqatu bun Nufal yìí ó jẹ́ ọ̀nkù fún ìyá wa Khadija nígbà tí Jibrilu lé anabi wálé sẹ́yìn pé Waraqa ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ṣe kí ni ni wọ́n sá lọ ipe ìdọ́kọ̀ mẹ́rì ni ìdọ́lọ́wọ̀n orí tọ́lọ́ ah! ó ní arákùnrin yìí Muhammad tó bá dé pé nítorí ni o kò sáwọn anábì ọlọ́wọ̀n bá ti wọ́n rí wọ́n fẹ́ gbé ọ dìde lójíṣẹ́ ni tó bá dé dìde lójíṣẹ́ ọlọ́wọ̀n èmi yìí ń tẹ̀lé ọ ń sẹ̀ràn lọ́wọ́ ẹ̀mí rẹ̀ wá gùn tí anábì fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ ó ti gbà àwọn afáàní wọ́n wà aládìní káwmi torí òun wà lérí ẹ̀sìn anabi isa ṣẹ́rí táwọn ìjọ ti sin táwọn bá ń pé àyà kínníkan làwọn sùn sí pípé àyà jésù lòun sùn sí kínníkan ìjọ jésù lòun kìí ṣèjọ jésù o kìí ṣèjọ anabi musa o anabi isa o kìí ṣèjọ anabi isa o ìjẹ ìbílísù ni o torí anabi isa mùsùlùmí ni wọn náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kó tó lè pàdé pẹ̀lú anabi isa nínú àlìjánà kí mùsùlùmí tọrọ òye tí wọn wá da nǹkan rú ọmọ rẹ̀ lọ lè fẹ́ kiri yóò máa sọ pé ah, ṣé ẹ àfa ọlọ́ọ̀kan sí bá a ṣe ń sìn láyà àbájọ mọ̀ náà ó sì wé láwà ní tó ṣàwájú Zainaba lè Sunday mo ní ẹtú láwà ní lérí fi àga Muhammad. ó tún wá tún ẹnìkan lọ ní ẹ̀sìn mi lójú rẹ̀ láìpẹ́ òsì tí ó ta wá débẹ̀ àti àyìnbá kan tún gbé wá débẹ̀ ọlọ́run ní jẹ́ àmàrú ẹ̀ ọlá agbára ọlọ́run ọba wa àbátọ̀ bá ti dákàmà tó bá ti rí tó wọ sútù rẹ̀ kò sì rà dìde nù àbí ká ti ṣe wá sí fún kótó sunday ó kẹrùn ó bá lóun ó kẹrùn alhamdulillah ó ti sàdéhùn ó bá sì délé tí wọ́n ní àkọ́ máa kí máa Zainab máa bọ̀ wálé wọ́n àti gbogbo ẹrù rẹ̀ ah ọmọ ti bí máa kàn wọ́n àtọ́ máa rẹ̀ náà nìkẹ́ máa bọ̀ nítorí pé ọlọ́run ní ọ̀fẹ́lẹ̀ àkèrà tí zainab bọ́ padà dọ́rùn mìnàlẹ̀ káàsìrì ẹ̀ níbà alálìjọ náà nínú àwọn tí ó ṣòfò lẹ́tìbà àyà Qur'an tó kílẹ̀ àníjàmá ẹ̀yọ́ màá yà mí nínú ẹ̀sìn wa anábì ní gbogbo àwọn tí wọn ò tí ì kú tí wọ́n wá di pé wọ́n gbé mi dìde anábì ní walladhi nafsi muhammadin biyadi mo fẹ́ ní tẹ́lẹ̀ mi ń lára rẹ̀ búra mo fi ẹni tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra la yasma'u bi ahadun min hadhihi al-umma nínú àlè umma yìí ẹnìkan ò ní gbọ́ mẹ́sẹ̀gì mi yahudi wala nasraniyun bóyá jù ní àbí christian thumma yamut ọwọ́ àkú wa lam yu'minu billadhi ursiltu bihi kọ̀ wá gbà tí wọ́n fi rán mi gbọ́ islam yìí tí mo mú wáyé kọ̀ gbà gbọ́ illa kana min ashabin nar àfikún lè dọ̀ ìtumọ̀ ẹni pé ńgbà tá ní Muhammad ti dé yẹn ẹ ẹ lẹ́lómi tẹ́ máa tẹ̀lé mọ́ lẹ́yìn àwọn Israẹli mà fún anabi Muhammad sasala àwọn ọmọ Israẹli wọ́n mọ̀ pé Muhammad ni yáàrí fún òun kàmá yáàrí fún abúná àwọn ọlọ́wọ́n bá ní bí wọ́n ṣe dá àwọn ọmọ wọn mọ̀ tí wọ́n ṣe mistake náà bá rí wọn bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pé Muhammad is a messenger of Allah òjíṣẹ́ ọlọ́run ni àmọ́ tó ṣe wọ́n ní ìgbéraga pé ah last prophet wọ́n ní yóò dé táwọn níbi ọlọ́run pọ̀ nínú ọmọ Israẹli dáadáa last prophet ọ̀wá yọ láàrin àwọn kọ́mọjẹ yìí fáwọn ọwá ló lè jáde lọ́dọ̀ àwọn alárúbáwò adẹran àwọn alárúbáwò ọ̀lẹ àwọn alárúbáwò adẹran àwọn alárúbáwò ọ̀lẹ ọ̀dọ̀ wọn ló ti wá jáde nídìí bẹ́ẹ̀ ànígbà bí wọ́n ṣe fọ́ọ̀mù ẹ̀sìn mìíràn iná wọn wá mú wá sí ilẹ̀ yìí pẹ̀lú abc àti one two three ẹ̀sìn tí wọ́n fọ́ọ̀mù òun ni wọ́n mú wá síbí àwọn àti wọ́n colonize wa wọ́n ní ọ̀yà ìwé ni ẹ̀sìn ẹ̀sìn ni tó bá ti gbàwé ọgbẹ́sìn tó bá ti wá gbàwé òní gbẹ́sìn làwọn bàbá wọn gbọ́ ọ̀nà fi náà àwọn kọ́mọ lọ́wọ́ kọ́mọ lọ́léèwé àmọ́kẹ́ni kan má gbèrò orí yìí ń ṣe rí mọ́ sùn àwọn náà ti tají àti lágbára ọmọ wa kàn ní kàwé ṣe kó di nǹkan kí nǹkan táwa náà bá fọ tẹ́ntẹ́rẹ́ mu àwọn yẹn bá ti àwọn míì ńlá tí wọ́n dé tí yóò pé wọ́n ti pè wọn darí pólì ọ̀kan dénjọ́ ní ńlá mbẹ́mbẹ́ bàbá rẹ̀ sùn ó sùn mo wá pè mọ́ ní ìwọ ìwọ arábìnrin àkọ́kọ́ ni pé sórí ayé rẹ̀ lójútu ó dìgbà tí bàbá rẹ̀ bá yọdún sí ọ àdébì lọ sọ bẹ́ẹ̀ ipe tí bàbá yìí bá ti ń bínú sí yín ọlọ́run náà ń bínú nìyẹn lé padà kó lè bá rí ìyọnu bàbá rẹ̀ ẹlẹ́ẹ̀kejì gan bí o sì bàbá rẹ̀ láyé ọ̀ gbọ́dọ̀ sẹ̀sìn mí lẹ́yìn ẹ̀sìn Islam àwọn tó ti já lọ bẹ́ẹ̀ lọ́nba wọn mọ̀nà ẹlòmíì torí gàrí jìríkà kan lọ ẹ wọn ò bímọ wọn ò bímọ àwọn míì bẹ tí wọn ti gba tọhún ló lo àwọn àtòlùgbà láwọn láti ogún ọdún táwọn náà ti ṣe kíni táwọn náà ti bí ọba sì ní òsì ní ní dá ọlá àmú tó fi lọbẹ ọwọ lẹni kan ti ń fọ tọlẹtì ń bẹ ọba lówó inú èsì ní ọwà tí wọn máa ṣe kíni tí wọn máa gbádùn tí wọn máa lọ London tí wọn máa lọ Amẹ́ríkà oní fọ tọlẹtì àwọn tí wọn yàgbẹ́ sí ń ṣe òun lówó lọ́wọ́ ẹyọ máa yá mi níparí ọ̀rọ̀ mi àbí sọ wọn bẹ ní ní fatẹgùn sọ kọ́lọ̀ bá sọ wọ́n mọ́ni ẹfún mi ní ìṣẹ́jú márùn pé ẹfún mi mẹ́jọ ni mẹ́jọ six oh seven náà a parí six fifteen oh inshallah ẹ̀yọ́ máa yá mi ẹni ọmọ ẹni kọ̀ọ̀kan ọlọ́run níjọ́ sí mi bẹ́ẹ̀ bá ti yà láyé ń bí tẹ́sẹ̀sẹ̀ kan náà ẹ̀ ní pàdé bíi kan náà lọ́rùn eléyìí dájú ẹni tó lọ amẹ́ríkà àti ẹni tó lọ síríà wọn lè pàdé ní rẹ́sítọ́rántì kan náà ọ̀nà tí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀yọ́ màá yá mi ṣẹ́rí àwọn àyà wa pọ̀ tọ́lọ̀ ńlá amálẹ̀ pé ànábì báyìí mùsùlùmí ni ànábì báyìí mùsùlùmí ni ànábì báyìí mùsùlùmí ni tẹ́mi ẹ̀rọ fi balẹ̀ pé ẹ̀sìn àwọn ànábì ọlọ́run ló ń sìn alákọ̀ọ́kọ́ suratu Al-Imran aya sixty seven ọlọ́run bá ní makana Ibrahim yahudiyan wala nasraniya anabi ibrahim yóò ṣe júù kìí sì ṣe kìrìsìtánì walakin kana hanifan muslima kí ni ọlọ́run pè é onítàwíìdì ni hanifa ẹni tẹ́ bá bí manú sí mọ́ advice ní kẹsàn-án ní hanif tẹ́ bá dóbìnrin kẹsàn-án ní hanifa tù abu hanifa hanifa ni pé ẹni tí ò ní gangan mi lẹ́rù lẹ́yìn Allah tí wọ́n bá ní wọ́n bá kú anímọ̀ bá kú wọ́n mọ̀ lọ́dọ̀ ọlọ́run hanifa ibrahim sọ mi tiara ẹ̀ fọlọ́n kò ní gangan mi lẹ́yìn Allah mùsùlùmá he was a muslim wàmà kánà minal mushrikin kì í sàwọn ló sàwọn kì bá wọn gbé bọ́ kì í sín gbẹ́rẹ́ kì í jáse jẹ kì í lọ ẹbú kì í sì fọwọ́ bẹ́ẹ̀ ní fọsẹ̀ ẹ lè rí gbẹ́rẹ́ lára ẹ̀ anabi wa yakubu àtàwọn ọmọ rẹ̀ anabi yakubu nígbà tí ààrẹ ṣe ọwọ́ pe àwọn ọmọ rẹ̀ ó ní amukuntum shuhadaa ọlọ́run bá ní àṣẹyìn ò sí ń bẹ̀ nígbà tí ìdí hadọ́ra yakubu bá lè máa wùtù tá anabi yakubu àtọ́fẹ́ máa pọ̀ káàkú ìdí kọ́ ládìbà ní ọlọ́run bá ní sọ fáwọn ọmọ rẹ̀ pé. Mata abudu na náà mi ń bà dì í kí lẹ́ẹ̀ máa ṣe lẹ́yìn mi kí lẹ́ẹ̀ máa ṣe lẹ́yìn mi ẹ ìjà wọn pé àwọn ọmọ wa o atẹ́gùn burúkú ti ń lọ láyé ń sìn tọmọ ọba kí o kọ yanjú kọ lọ alukọ kọ digest ẹ kọ lọ lẹkítọ kọ lọ yé kóńgán research fún ọ̀rọ̀ ẹ̀sìn tí ọba bá dé lẹ́mú yẹn ẹ̀mí ọba lẹ́gẹ́rì ẹ̀pẹ́ tá a bá kú láyé kò ní dín kan ọmọ tó ń sẹ́yìn lé kó lè kẹrùn ah ẹ̀rú gbọ́dọ̀ máa bọ̀ lórí ẹ̀ àmọ́ ọmọ tó délé tí wọ́n ní à ah, Ibrahim kọ́ à ah, wọ́n lọ́lọ́ mọ́sùtù kò sì fèrè kan lẹ́yìn ara rẹ̀ kò ní alihamudulilayi mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ látàyè mi náà lẹ́yìn mi ti sẹ́kínì lẹ́yìn mi ti ń dáa ẹ̀yọ́ máa yàmì wọ́n ni ọmọ ní Zainab kọ́ wọ́n lọ́wọ́ àánú yàrá ẹ̀ nígbà tí wọ́n sílẹ̀ kù báyìí Zainab ní Allahu Akbar ń dákìrùn fún rẹ̀ láìsí pé nìkan káwọn mi ọ̀rọ̀ ti yé anábì Yakub ọwọ́ lẹ́yìn ọmọ mi máa sì lẹ́yìn kọ́ọ̀lù na'budu ìlàkà ọlọ́run bàrẹ̀ lámàsì ìlà àbáyíká Ibrahima wa Ismaila ọlọ́run bá àwọn bàbá rẹ̀ Ismaila àti Ibrahim wa Isaaqa ọlọ́run bá àwọn bàbá bàbá rẹ̀ tí ń jẹ́ Ishaq ilahan wahida ọ̀kan ni ọlọ́run ọba tá a máa sì lẹ́yìn rẹ̀ wa nahnu lahu muslimun Allahu akbar mùsùlùmí ni wá ẹ̀yin bàbá náà mùsùlùmí lẹ́yìn náà suratul baqara aya one thirty three anabi wa suleiman aleyhi salatu wa salam nígbà tí ó gbọ́ pé ọba balikis ń sin òòṣà nílùú wọn kí ni wọ́n ń sin jama kí ni irú ọ̀nà òòṣà wo oòrùn ń sin òòrùn wọ́n ní oòrùn ló gbọ́dọ̀ jọlọ ilẹ̀ bá wa tún kọ́ ọlọ́run ti lọ leaf àbí àbọ̀sálọ ọlọ́mọdé àwọn alẹ́rú jẹ́ wọn bí ọba ti jẹ́ mùsùlùmí èrè rẹ̀ lè pé kẹlẹ́sẹ̀ ní ọmọbìnrin o ìdúbẹ̀ ni pé kò ní mọ ojú ọ̀nà yóò máa dààmú ọlọ́mọdé àwọn alẹ́rú àtàwọn mùsùlùmí àti tí ì ṣe mùsùlùmí náà ẹ̀yọ́ màá yá inú rẹ̀sì anábì sèlémà wa ni tọ́ ọ̀yà ìgbà lẹ́tà ódúdà ẹ̀yẹ lọ́wọ́ sòfò fún anábì wa sèlémà ni pé òun rí ní tó rírí anábì sèlémà náà ọ̀rọ̀ náà wọn ní ká àbá kan máa wò sẹ́mọ́ tọ́lá nàbí sèmọ́ náà ọmọ kíni wọn gan ọmọ tó pa wọn. já olùdà ní sẹ́yìn fún oníròyìn nítorí ní ibi tó lọ ọwọ́ ni àmọ́ ọba àwọn obìnrin ni ọkàyà àmọ́rùn wọn sùn. wá gba lẹ́tà yìí wẹ́yẹ yìí wá mú sẹ́nu rẹ kọ́ wá lọ sílùú wọn ànábì sùlẹ̀mọ́ náà máa bẹ́ yẹ sọ̀rọ̀ kò sí mírèkù mọ́ àbá àlùpàdé àlùkù àlùpàdé àbàràràràrà àwọn èdè tẹ́ ẹ̀ mọ̀túnmẹ́ yóò yàn án kásìkò báyà àwọn èèyàn fèrè gbálẹ̀ ní gbáà sẹ́sìn ọ̀jọ̀ anabi wa suleiman ó ní ọ̀yá innahu min suleiman this letter from king suleiman wa innahu bisimilahi rahman rahim pẹ̀lú orúkọ ọlọ́run ọba allah ọba àjọkọ̀ yaba àṣàkíọ̀run ilà á fi ń pè ìwọ ọba balikisi yìí allah ta'alu alayya ẹ máa bọ̀ wá ní sìn pẹ̀lú agbára tí mo ní nìfín sọ wọ balikis àti gbogbo àwọn ọjọ́ rẹ̀ wà á tún ní muslimin ẹ máa bọ̀ wá gba islam ẹni tó ní kéèyàn gba islam kí ló ń ṣe islam ìrìn àti kọ ayà rẹ̀ kalẹ̀ àbúrò fi sínú editing inshallah ọba sábà balikis nígbà tó ń náà dé tọkọ lẹ́tà kan ó ní ah, ọba tí ń pè wáyàn alágbára ní o ìgbà tí wọ́n sọ̀rọ̀ tiẹ̀ náà ó ní wà á sílámùtù lè Sulaiman wà á sílámùtù lè Sulaiman lillahi rabbil alamin èmi náà ti gba sílámù pẹ̀lú Sulaiman asílámùtù vaabu ni kì orúkọ asílámùtù I embrace Islam pẹ̀lú anabiwa Sulaiman anabi yusuf nǹkan ìbàdí ń ṣàdúrà kíkan lóru ó ní ọlọ́run kò sí tó lè sọyàn dáwọ́ àmọ́ tawaffani mùsùlùmá pami ní mùsùlùmí wà lẹ́hìnkínní bí sọ́ọ̀rọ̀ ní dàmí papọ̀ mọ́ àwọn ẹni rẹ̀ torí àwọn ẹni rẹ̀ mùsùlùmí ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń jẹ́ suratu yusuf aya one oh one ẹ̀rí ti balikis mọ̀kálẹ̀ kan suratu namul aya forty four anabi musa kọ wakọọlẹ musa ya kawum anabi musa ni ẹ̀yin ìjọ mi in kuntum amantum billah tẹbà máa fẹ nígbàgbọ́ sọlọ nìkan fún alẹ ìtawakkalu òun ni ẹgbàrá lé ayé àyìn ó ti nà alfa gbogbo ń dàgbàrá lé fún alẹ ìtawakkalu ẹgbàrá lé allah in kuntum muslimin tó bá jẹ́ pé mùsùlùmí ò rí jìnnà bá ní tó suratu yunus aya eighty four anabi isa ẹ̀yọ́ màdá mi nǹkan kan ṣẹlẹ̀ èyí tí sọ àwọn tí wọ́n jẹ́ ìjọ wọn àwọn tí wọ́n jẹ́ ìjọ wọn ipe bó láti mọ̀ fáwọn náà mùsùlùmí ni wọn. nígbà anabi ọlọ́pàá ti jẹ́ mùsùlùmí àwọn ọjọ́ rẹ̀ náà kí ni wọ́n jẹ́ mùsùlùmí. sẹ́ra àwọn kan bẹ tí fìràwọ́n náà ní kí wọ́n lọ rí kóògùn wá kí wọ́n á na ọ̀pálẹ̀ àti okùn kan sọ ọ́ dejò fún musa kí musa ó lè sákò nílùú kó lè dìfìtì ẹ̀ nígbà táwọn tọ̀hún rí ọ̀pá ànábì Musa tó dejò wọ́n rí pé eléyìí tó dúdú àwọn lọ́wọ́ ọwọ́ bẹ̀rẹ̀ sí gbé mi nígbà gbé mi tán nàbà ní amanna bi rabbi haruna wa Musa àwa ti gbà fún ọlọ́run ọba haruna àti Musa farawọn náà ní níwájú mi náà lẹ́yìn tí ẹ̀bírèsì ẹ̀sìn Musa òun ní àgbá nínú àwọn ológun ó ti fògùn mú yín àwọn tó ń ológun ò má wọn ìwà gẹyìn lápá àtẹsẹ̀ ẹsẹ̀ ọ̀tún apá òsì apá òsì ẹsẹ̀ ọ̀tún wọn làwọn ṣe tán. wọ́n máa tẹ̀ ń kí ń mí náà bọ́ bá fẹ́ gbẹ̀sán lára wa nítorí pé a ní tawhid fún Musa ilà àni amànà bí aya ti rọ́bìnà nítorí pé a ní àmì taari àmì Allah eléyìí ẹ̀yìn èsì Allah ọlọ́run eléyìí ẹ̀yìn èsì ọlọ́run rọ̀bànà bí aya ti rọ̀bìnà àmì ọlọ́run bá wa lamma ja'atina nígbà tó wọ́n wá bá wa eléyìí clear sáwà púpọ̀ síta òye dò kílà jama masin. rabbana afrika alayna sabra wọ́n wá bẹ̀rẹ̀ sí pé Allah pé wọ́n lọ́hùn ní máa ń jẹ wá ń yẹ̀ tí ń kàn wá máa gbélé bu tí sì ń gé wa lápá lẹ́sẹ̀ fún wa ń sùúrù lérí ẹ̀ o. wa tawaffana muslimin kọ́ pa lérí islam àárọ̀ àyà one two six àwọn àjọ anabi Isa àwọn àjọ anabi Isa kí làwọn náà jama ẹ mùsùlùmí náà ni wọn tó dá anabi Isa náà kiri mùsùlùmí balama sa Isa mi nìmú kufra nígbà tí anabi Isa wọn wò pé ah ẹyin ìjọ mi kí ló wá dé tẹ̀ tó fẹ́ máa mú kànmọ́kàn nípa ọlọ́run qala man ansari ila Allah tani wàá ràn mí lọ́wọ́ tá a jẹ́ máa gbé tàwídìí káàkiri kọ̀sọ́bà kan lẹ́yìn ọlọ́run tani wàá ràn mí lọ́wọ́ nù qala al ó kọ àwọn àjọ ẹ̀ wọ́n ní nahnu ansarullah àwa ṣe tán tájọ máa gbé tàwíìdì ní arugẹ a máa ràn Ọlọ́run lọ́wọ́ amanna billah àti nígbàgbọ́ sí Allah báyìí wọ́n ṣahadi jẹ́rìí wọ Isa bí anna muslimun mùsùlùmí làwọn o suratu Ali Imran aya fifty two anabu Muhammadu gan sallallahu alaihi wasallam ọlọ́ni kò lè iná salati eré anábì sọ fáwọn yẹn pé ìrun mi wa nusuki ẹni tí máa pa wa mahyaya ìgbẹ́lẹ̀ ayé mi wa mamati ikú tí ó pa mi lillah ọ̀dọ̀ ọlọ́ni ó ti wá tọ́lọ́ni ó sì ṣe tọ́lọ́ni ó ṣe o lillahi rabbil alamin Allah ló ní gbogbo ẹ̀ la sharika la kò sí nǹkan míì tí pààyàn àfikásùkọ̀ ọlọ́run tó kò sí nǹkan míì tá a máa ń pẹran fún lẹ́yìn ọlọ́run kò sí nǹkan míì tó lè ní ká máa bẹ láyé lẹ́yìn àṣẹ ọlọ́run bó bá ti ní a máa bẹ kò sẹ́ni tí ó pè ká máa bẹ tó bá ní àṣì má kò sẹ́ni tó ní a máa bẹ kò sí la sharika lahu kò sẹ́ni míì tí ń tún dún lẹ́yìn ọlọ́run wa bidhalika umiritu ẹ̀yin sàhábà èyí tọ́lọ̀ ń pa mí lásán ni wa ana awwalul muslimin èmi ni àkọ́kọ́ mùsùlùmí nínú ìjọ yìí èmi ni àkọ́kọ́ mùsùlùmí nínú kíni nínú ìjọ ìtọ́jú ayé yìí lápò mi sálẹ̀ rẹ́lùmí pé ànábì ní èyí mi là kọ́kọ́ mùsùlùmí nínú ayé yẹn ìdí wọn ni pé wo ànábì ọlọ́wọ́ ọba tí wọ́n wọ́n ilé mùsùlùmí náà àwọn afọ́n tó fìṣírì ní ẹkéwú ẹkéwú ẹkéwú ẹkéwú wà àná awwalul mùsùlùmí yìí mí ni àkọ́kọ́ mùsùlùmí fi hadil umma nínú ìjọ yìí àbíkàlà àkọ́kọ́ mùsùlùmí lóòótọ́ sọ́tòlá ní بعد إذ هديتنا وهب من لدنك رحمة innaka antal wahhab mọ̀jà sírin ọlọ́run mọ̀jà sẹ̀sìn mi ta ìjáde láyé àwọn tó ń bẹ nínú ẹ̀sìn mi ọlọ́run bá ní dáhùn padà sínú Islam gbogbo àwọn ọmọ tó ti lọ ọlọ́run dáhùn padà ọlọ́run àwọn ìyàwó ọkọ tó ti lọ ọlọ́run dáhùn padà ẹbí ọ̀rẹ́ alájọgbé níbọ̀ ọlọ́run bá wọn dáhùn padà gbogbo àwọn tí wọ́n ń bẹ lọ́jà àwọn ọmọ kéékèèké ọlọ́run dáhùn padà àwọn tá ń bẹ Islam ọlọ́run máa jẹ́ ajáde kú ọ̀nbẹ ọlọ́run pa wá lérí Islam. ya ayyuhal ladhina amanu ẹ̀yin lùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqati ọlọ́run ọba ní ẹbẹ̀rù ọlọ́run ọba ẹbẹ̀rù ẹ̀ ẹbẹ̀rù ẹ má fẹ́ sàn ṣeré o wala tamutunna illa wa antum muslimun ọlọ́run ni ẹ má kú ẹ má jáde láyé ẹ má jẹ́ wọ́n daṣọ bò yín mọ́lẹ̀ ẹ sì má jẹ́ wọ́n wọ yín lásọ ẹ má jẹ́ wọ́n kì í sábẹ́ pákó ni àbíkẹ́ jẹ́ mùsùlùmí abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ wọlé àná àtàgbára rẹ̀ kọlọ́mọ́sá jà parí lẹ́dẹ̀ islam gbogbo tá a bá wá sínú islam náà kọlọ́mọ́sá gbà lẹ́sẹ̀ fún wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. lábẹ́ bọ́ ẹ jẹ́ ká ṣe jazakumullahu khairan.